إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير العادي هادي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adá ọpẹ́ fún ọlọ́run ọba atọrọ asalatu fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam atuma tẹ̀síwájú lórí tafsir al-qur'an al-karim látinú suratul isra aya ìkeje أعوذ بالله من الشيطان الرجيم إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوءكم ليسوء وجوءكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عصى ربكم أن يرحمكم وإن أدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا الله سبحانه وتعالى أنصى nípa àwọn banu israel ó ní in ahsantum ahsantum li anfusikum tẹ bá ṣe dáadáa tẹ dó ti ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tẹ dó ti òfin ọlọ́wọ́ bá ahsantum li anfusikum ara yín lè ṣe dáadáa sí kò ń ṣe ọlọ́wọ́ bá lè ṣe dáadáa fún ẹni tí ó ń ṣe ìjọsìn fọlọ́run ara ẹ̀ ló ń ṣe ìjọsìn fún ẹni tí ó bá dẹ̀ kọtí ikún tó lóun ò ní sin lọ́hun ara náà ni ó fẹ́ fìyà jẹ òun ló fà tó fi jẹ́ pé tí àwọn àfóníwáàsí bá ń sọ fún wa ẹ mọ kírun ẹ mọ da nǹkan mí papọ̀ mọ́ lọ́hun ẹ mọ gbàwẹ̀ ẹ jìnà sí zina ṣíṣe ọtí mímu tẹ́tẹ́ títa rìbá gbígbà gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lọ́rùn yẹn ní àbáwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ ẹni tó bá fi lè ṣe é ní àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lọ́rùn yẹn tó dẹ́ jìnà sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ fúnra rẹ̀ náà ni ọlọ́wọ́ bò ní nǹkan kan tí ó gbà àbí ládàá kan kò ní bọ́ lọ́hùn àbí àlékún kan ò ní bá ipò ọlọ́run ọba nípasẹ̀ pé ẹnìkọ̀ọ̀kan wa amú àṣẹ rẹ̀ ṣe à ń jìnà sí ní tó jìnà sí ṣùgbọ́n fún àǹfààní ara wa náà ni torí wípé ẹni tó bá dúró déédéé yóò gba dáadáa wájú ọlọ́run ọba ẹni tó bá dẹ̀ kùnà tí ò dúró ti òfin ọlọ́run ọba ara ẹ̀ náà ni yóò bléèmù tó bá di jọ́ ń gbé ní alkiyama lọ́lọ́wọ́ bá fi ń sọ fún àwọn abànú israel tó ní ẹ̀wù àbàjẹ́ tí ó jẹ́ ìwà àbàjẹ́ tí ó pọ̀ lórí ilẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ bá ti wò ó á dẹ àwọn ẹ̀dá wa kan sí yín tí wọ́n fìyà jẹ yín wọ́n fìyà jẹ yín débi pé wọ́n wọnú mọ́ṣáláṣí ìyẹn jerusalem wọ́n wọnú bẹ̀ tí wọ́n dẹ̀ bàá jẹ́ tí wọ́n ṣe àwọn nǹkan àbàjẹ́ fún yín ọlọ́run ní ẹ̀ẹ́tún padà dúró déédéé àwọn ọlọ́run ọba àákùn yín lọ́wọ́ àáfún yín lọ́mọ àáfún yín dúkìá ṣùgbọ́n tí ìgbà ẹlẹ́ẹ̀kejì bá tún dé àtúndé àwọn ọ̀tá mi sí yín tó ṣe yí pé n ó tún tírìtì yín má ṣe tírìtì yín lákọ̀ọ́kọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá ń sọ ó ní lẹ́yìn náà. فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم ọlọ́run ní tí ẹ̀kejì bá ṣẹlẹ̀ wọn ó ṣojú yín báṣubàṣu bákan náà wàlíyé tukulu masjida kama adakaluhu awala maratin bó ṣe wọ mọ́ṣáláṣí lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún wọ̀ ọ́ lẹ́ẹ̀kejì náà wàlíyù tẹ̀bírù máa aláwọ̀ tẹ̀bírà gbogbo ntí ọ̀wọ́n bá bá òun ni wọ́n mọ̀ destroy òun láfi sọ fún wa mo jẹ́ ẹni tí olóhun ṣe tọ́lọ́hun ìyẹn ò túmọ̀ sí wípé kí èèyàn má rí àdánwò ṣùgbọ́n tí èèyàn bá rí ní àdánwò kó wo rẹ̀ wò ǹjẹ́ òun ṣe lọ́hun ọba bí tó bá rí wípé òun ṣe lọ́hun ọba kó wo pé ọlọ́hun ọba ó fi eléyìí ó fi báwọn wí ni ṣùgbọ́n tó bá wo wípé òun ò rí pé òun ṣe ọlọ́wọ́n ọba ní ààyè kan sí kejì kó ka kún àdánwò ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba fi máa dá àwọn èèyàn rẹ̀ wò ṣùgbọ́n káwo pé ńgbàtà bá ti lẹ́ra wa mọ́ ọ̀rọ̀ ẹlọ́wọ́n ọba ipe àwa ni mùsùlùmí àbáwa ni kinní kan kò yẹ kí nǹkan kan kàn wá mọ́ ní àdánwò eléyìí ò kì í ṣe ìṣesí ọlọ́wọ́n ọba a máa rí àwọn nǹkan oríṣiríṣi tinubu ò ní dùn sí ó lè jẹ́ nípasẹ̀ ẹ̀ṣẹ̀ wa ó dẹ̀ lè jẹ́ ipasẹ̀ ipe ọlọ́run ọba fi ń dẹ́wọ́ wò so ló jẹ́ pé tí mùsùlùmí gbọ́dọ̀ prepare mi rẹ̀ fún òun náà ni tọ́lọ́run ọba ti sọ pé wàláyà bulu wa nẹ́kùm bí ṣe in minal khawo fi wà jù ọlọ́run ní dandan ni àádán yín wò pẹ̀lú ebi pẹ̀lú bẹ̀rù wa naxin minal amwali wal anfusi wa samarat dúkìá wa yóò máa dínkù èyí yóò máa kú fún wa bẹ́ẹ̀ ni kókó wa yóò máa parun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́ni fàbáṣírí sọ́bìrín àwọn tó bá lè ṣe sùúrù fún wọn ní ròdùnú alẹ́dìínà ìdá asọ́bàtún musibatun kọlu iná líláhi wa iná ilé ìrọ́jùrù àwọn tó ṣe pé tí àdánwò bá kàn wọ́n òun lọ ọba ló là gan fúnra wa kí ló bá wa tá ń tara para fún kí ni nǹkan tó bá wa ládánwò tá a fẹ́ sọ̀rọ̀ àdìdàkudà inna lillahi wa inna ilayhi rọjòròn àwa gan fúnra wa ọ̀dọ́ rẹ̀ náà látún padà sí ọlọ́ni ulaika alayhim salawatu min rabbihim wa rahma wa ulaika umul muhtaju ọlọ́ni àwọn tí àdúrà òun ọlọ́run ọba tí ike òun ọlọ́run ọba tí anú òun ọlọ́run ọba tí ó mọ bá ní bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń bẹ lórí ọ̀nà mọ́ni tẹ́lẹ̀ yìí bá jẹ́ tẹni tó ṣe kó dúró déédéé ipe yóò mọ rí àdánwò kan sí kejì bó o wá lẹni tó ṣe wípé òun lúwẹ̀ nínú ìmọ̀ takọ lọ́wọ́n ọba ni òun ló fi jẹ́ pé tá a bá ka alukur'an dáadáa ara wọn tọ́lọ́wọ́n ọba fìyà jẹ nítorí ẹ̀ṣẹ̀ wọn bẹ́ẹ̀ lára wọn tí ọlọ́wọ́n ọba fi àdánwò kankan òun ṣe pé wọ́n ṣe lọ́wọ́n ọba kọ́ bí àwọn ànábi ọlọ́wọ́n ọba ànábi ibrahim anabi nuh anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn tó ṣe pé wọ́n fi bẹ ní ipò tó ga jùlọ nìyẹn nínú súnmọ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n tá a bá wò gbé sí ayé wọn náà àárá àdánwò kan sí kejì tó jẹ́ àwọn àdánwò tó tóbi so ló fi jẹ́ wípé mùsùlùmí ó gbọ́dọ̀ pèpè ọkàn rẹ̀ ṣùgbọ́n láti lè differentiate láàrin pé àdánwò eléyìí ṣe àmúwọ́ ọlọ́run ọba ni àbẹ́ṣẹ̀ mi agbọ́dọ̀ mọ yẹra wa wo gbogbo gbà ntọ́lọ́run ọba ní ká jìnà sí ń já jìnà sí ntọ́lọ́run ọba tó ní ká ṣe ìjà ń ṣe bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ni in ahsantum ahsantum li anfusikum tẹ́ ẹ bá ṣe dáadáa dáadáa tẹ́ ẹ ṣe ẹ ṣe fúnra yín ni wa asa'atum tẹ́ ẹ bá dẹ̀ ṣàbúrò falaha ara yín náà lẹ ṣe fún fàyídà jẹ́ àwọn àdúl àkírọ́ tí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì bá ṣẹlẹ̀ ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo lẹ́ẹ̀ ṣe tó bá ṣẹlẹ̀ lèyẹsù ujú akù àwọn tá ń sọ yìí tí wọ́n jẹ́ ẹrú wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní wọ́n ó ṣe ojú yín báṣubàṣu ni wàlíyẹ́ tókòló masjida wọ́n wọnú mọ́ṣáláṣí kàmá dàkàlùhù awọ́lámàrà mọ́ṣe wọ́ nígbà àtàkọ́kọ́ wálé ìtàbírù màálàó tẹ́tìbìrà gbogbo nǹkan tí ọwọ́ bá kàn wọ́n ó mọ̀ destroy ẹni alẹ́lẹ́yìí ṣẹlẹ̀ sí àwọn ọmọ israeli ní ìlú wọn nínú jerusalem ó ṣẹlẹ̀ sí wọn tó ṣe wípé àwọn ọ̀tọ́ ọlọ́wọ́n ọba tó ṣe wípé ẹrú ọlọ́wọ́n ọba náà ni wọ́n lọ́lọ́wọ́n ọba dẹ sí wọn. a sọ fún wa àwọn tí àwọn àfáà pé àwọn míì ní nebuchadnezzar àti titus ìkan òun jẹ́ lára àwọn ti babylon ìkejì òun jẹ́ ti ti àwọn romans so àwọn méjèèjì Ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó dẹ̀ sí wọn tó ṣe pé wọ́n ba mọ́ṣáláṣí jẹ́ dàtísí tó ń jẹ́ tẹ́ḿpù tí anabi suleiman tó mọ síbẹ̀ wọ́n ba á jẹ́ tí wọ́n dẹ̀ lé wọn kúrò ní ìlú yẹn tí wọ́n fọ́ wọn káàkiri orí ilẹ̀ ìpàṣẹ eléyìí làwọn kan nu wọn fi dé mọ̀jínà làwọn míì náà ń gbé gbogbo àwọn agbègbè ibòmíì ìgbà tó tún dé mọ̀jínà náà ìwà àbàjẹ́ tí wọ́n ṣe kù ń bẹ̀rù náà ni wọ́n tún lọ ń ṣe ń bẹ́ẹ̀ nípasẹ̀ wípé kí ni wọ́n tún jẹ́ fìtínà fún àwùjọ àwọn mùsùlùmí tó ń bẹ́ńbẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ó ṣe sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam nínú alukur'an kareem ọlọ́ni asa rabbukum ayọ̀rọ̀hamakum ọlọ́run ọba yín yóò ṣe àánú yín wẹ́yìn rọ́tùmùdùnà ọlọ́ni tẹ́ ẹ bá tún padà síbi ìwà àbàjẹ́ àwọn ọlọ́run ọba náà á tún jẹ yín yá pẹ̀lú lórí ìbàjẹ́ tẹ̀ ń ṣe bákan náà wàjà àna jahanna malil kafiri na hasiro ọlọ́run ní iná jahanna mọ̀ àwọn ọlọ́run ọba ti pa á léṣe kalẹ̀ ó ti yà gẹ́gẹ́ bí ìtẹ́ bí ẹni fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kẹfẹ́rì ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹ́ẹ̀gbọ́ eléyìí yé dáadáa nípa pé gbogbo àtẹ́yẹ bá ń ṣe ìwà àbàjẹ́ àwọn ọlọ́run ọba kápá láti dẹ ọ̀tá wa tí ó jẹ́ ẹrú wa náà sí so ló fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa dẹ ẹni tí ó jẹ́ ọ̀tá sí òun ọlọ́run ọba a tún máa dẹ sí ẹni tó ṣe yí pé ẹni yẹn òun lè wo pòun súnmọ́ lọ́hùn ṣùgbọ́n torí pòun náà ń ṣe àwọn aṣemáṣe òun hùwà ọ̀bàjẹ́ kan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ò nífẹ̀ẹ́ sí tọ́lọ́run ọba ti kìlọ̀ pé ká jìnà sí ọlọ́run ọba wa dẹ ọ̀tọ́ ọlọ́run ọba kan sí láti lè fi kọ́ ọ ní ẹ̀kọ́ eléyìí náà lára sunna ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí rẹ̀ ni ọlọ́run ọba fi sọ pé wakadhalika nuwali ba'adọ zọlimina ba'adọ ọlọ́run ní àwọn tó bá jẹ́ alábòsí àwọn ọlọ́run ọba àádẹ àwọn alábòsí náà sí wọn bí máa kànú yẹ́kìsìbòn torí iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe so ló fi pé ìlú tí àwọn èèyàn bá jẹ́ ní ibi ń bẹ́ẹ̀ wọ́n lè ní olórí tí ó jẹ́ olórí ire olórí ibi ibi tiwọn náà lọ́wọ́ ọbọ̀ ó dẹ̀ sí wọn láti lè máa fìyà jẹ wọn ṣùgbọ́n tí àwọn èèyàn bá dẹ́ni ire ọlọ́wọ́n subhanahu wa ta'ala ló fún wọn lẹ́ni ire olóbi jẹ́ pé ọlọ́wọ́n subhanahu wa ta'ala ó jẹ́ kámẹ́ yìí pé iná lọ́ọ̀lá yóò rẹ̀ yírù máa bí kàwé ọlọ́run ní situation tí àwọn àjọ kan bá ń bẹ òun ọlọ́run bò ní yí padà rẹ̀ yírù máa bí anfusihim àfi táwọn gan fúnra wọn bá yí situation ara wọn padà tó bá ṣe pé dáadáa náà ń bẹ lórí ẹ̀ ọlọ́run bò ní sọ situation wọn di aburú tó bá yẹ burú ni wọ́n ń bẹ lórí rẹ̀ ọlọ́run bò ní sọ situation wọn di dáadáa hàtá yorùbá yìírú má bí ànfúsìn àfi káwọn gan fúnra wọn kan yíra wọn padà àwùjọ tó bá ṣe pé bribery ni tó gbalẹ̀ kan bẹ́ẹ̀ kò sí tó lè tún àwùjọ yẹn ṣe bí o bá ń ṣe pé kí àwọn èèyàn jáwọ́ bí bribery àwùjọ tó bá ṣe pé zina ṣíṣe òun ló ń bẹ́ńbẹ́ kò sí tó lè tún àwùjọ yẹn ṣe àfi kí àwọn èèyàn jáwọ́ ń bi ìwà pálapàla bí à ń ṣe zina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìwàkíwà tí máa ń bẹ nílùú ṣùgbọ́n ká wo pé àwa aráàlú àti tẹ̀rì sínú magba bíráìbù àwa aráàlú àtẹ̀rì sínú zina ṣíṣe àwa ń wò pé kí ọlọ́run bá fún wa ní olórí kan tó ṣe yí pé òun ò ní nífẹ̀ẹ́ irú nǹkan bẹ́ẹ̀ eléyìí òun sábà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni because ẹni tí ó dolórí láàrin wa náà ni èyí tó ń wo dẹ̀ máa ṣe yóò tún burú ju ti àwa gan fúnra wa tá à ń ṣe lọ so ló fi jẹ́ pé àtúwà mọ géfọ́ tí a bá ní àwùjọ tí ìbàjẹ́ tó gbalẹ̀ kan bẹ́ ẹni tí ó mọ darí wọn yóò jẹ́ ni tí òun náà jó níbàjẹ́ ọlọ́wọ́n ọba lè wọ́n ara àwọn ẹni ire kan dìde ó lè jẹ́ ànábì ọlọ́wọ́n ọba ó lè jẹ́ ni tí ó mọ ṣe wáàsí. Si tóun ó máa tako ìwà àbàjẹ́ tó ń lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gba àwọn èèyàn sábà ń gbà wọn ló fi jẹ́ pé tá a bá wo àwọn ànábì ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba gbé dìde ní àwọn àwùjọ tí ìbàjẹ́ ti rinlẹ̀ ní àwọn àwùjọ tí wọ́n ní olórí tó jẹ́ pé olórí náà ń bá wọn ṣe ìbàjẹ́ ni àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba gbé dìde ǹjẹ́ àwọn èèyàn máa gbà fún wọn ìsọkúsọ ni wọ́n máa ń sọ nípa wọn bíi kán máa bú wọn bíi kán máa sọ̀sọkúsọ ń pa wọn irú ẹni yìí tó ṣẹlẹ̀ ní àsìkò anabi ibrahim alayhi salatu wa salam àwọn àwùjọ wọn tẹ̀lé sínú àwọn ìwà bàjẹ́ anabi ibrahim alayhi salatu wa salam ó ń pàkíyèsí wọn sáwọn nǹkan wọ̀nyí etí gbogbo wọn padà ń sọ òun náà ni pé tó o bá jáwọ́ ń bi eléyìí tó ń sọ yìí tó ń ṣe yìí lanarjuma naka aṣọ ẹ ló kó pani bàbá tó bí ibrahim alayhi salatu lọ́mọ òun gan sọrú eléyìí fún bẹ́ẹ̀ náà ni anabi nuh alayhi salatu òun kọ́ lo lórí ìlú olórí ìlú ń bẹ́ ṣùgbọ́n òun jẹ́ oníwàásí tó ń kọ́ ìwà àbàjẹ́ tó di nǹkan tó ti gbalẹ̀ kan ǹjẹ́ àwọn èèyàn lísìn sí ibi wọ́n ń sọ̀sọ̀kú sọ ń pa rẹ̀ náà ni bẹ́ẹ̀ ni anabi isa alayhisalatu wasalam òun kọ́ lo lórí ìlú wọ́n ní olórí ìlú wọn ṣùgbọ́n ìwà àbàjẹ́ tí ó ń rinlẹ̀ ọlọ́run ọba gbé anabi isa dìde alayhisalatu wasalam kó máa kọ̀ fún wọn ǹjẹ́ àwọn èèyàn lísìn sí ibi so ló fi jẹ́ pé àwùjọ tí àwọn èèyàn rẹ̀ bá tẹ̀rì sínú ìbàjẹ́ ní tí sábà máa ṣẹlẹ̀ náà ni kí wọ́n ní olórí tí ó jẹ olórí olórí burúkú náà ni ó jẹ olórí wọn àwọn tí wọ́n jẹ́ ẹni re àwọn bí àwọn ànábí ọlọ́wọ́n bá àbí àwọn àfẹ́sì kọ̀ọ̀kan lè wá dìde tó ṣe pé wọ́n ò mọ̀ kọ àwọn ìwà àbàjẹ́ yìí àwọn èèyàn díẹ̀ wọ́n lè lísìn sí wọn àwọn púpọ̀ wọ́n jẹni tí ó mọ̀ takò wọ́n ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa ní kí àwọn ànábì ọlọ́run ọba yìí kí wọ́n succeed láti lè rí àwùjọ yẹn change pẹ̀lú agbára ṣùgbọ́n èyí tó pọ̀ jù òun ni pé kò ń sábà ń ṣe nǹkan tí máa rọrùn ló fi jẹ́ pé àwa gangan fúnra wa gbọ́dọ̀ túnra wa ṣe ọlọ́run ọba ni asọ̀rọ̀ bukuma yorùhámàkùn ọlọ́run ọba yín ó ṣe tán àti kẹ́yìn ṣùgbọ́n wàyí ní ọ̀tọ̀ tẹ́ ẹ bá fi lè padà síbi àwọn ìwà burúkú yín ọ̀dùnà àwa náà padà síbi ìmọ̀ fìyà jẹ yín wájà alna jahannama lil kafirina hasiro ọlọ́run ní jẹ́ anama àwọn ọlọ́run ọba àṣẹ ní ìtẹ́ fún gbogbo àwọn kẹfìrí lẹ́yìn náà ọlọ́run ọba subhanahu wa ta'ala tẹ̀síwájú ìpè iná hadal qur'an ya hadi lílẹ̀ tí akọwàmù ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله ní kùránì tó ń bẹ lọ́wọ́ yìí Kurani ta sọ̀kalẹ̀ fún yín kùránì tẹ́ ń ka yìí ọlọ́run ọba ní iṣẹ́ tí kùránì ń ṣe náà ni pé àdí lílẹ̀ ti akọ̀wọ̀ kùránì ń fìyàn mọ̀nà lọ síbi tó fi dáa jù lọ ọ̀nà tó fi tọ́ lọ ìwà tó fi dáa jù lọ bákan náà ìlànà tó fi tọ́ lọ ni kurani ń fìyàn mọ̀nà lọ síbẹ̀ ẹni tó bá fi lè mú kùránì tó mu ní olùtọ́nà àbólítọ́lísínilọ́nà tó mú lé kí tó ń tọ́hún sọ́nà ní ìwé yẹn bẹ́ẹ̀ òun lẹni tó jèrè wájú ọlọ́wọ́n ọba ṣùgbọ́n tá a bá ní ká wo èèyàn mélòó nu wa ló mú kúránì ní olùtọ́sọ́nà wọn kéré púpọ̀ èyí tó ọgọrọ àwọn èèyàn kúránì asọ́ di nǹkan tó ṣe wípé aláàfin ṣàṣẹ ni àmọ́ iye ẹ̀yìn tí ó ní àáfà ẹ wá bá ń sọ kúránì kalẹ̀ àfa ẹ wá bá ń ṣe léyìí ẹlòmí ò mọ nǹkan kan pa kùránì jù yìí ń lọ kó ń wá fi ṣàdúrà náà ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí a bá padà sínú alukur'anul kareem ọlọ́wọ́n bá ń sọ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ipe kul ayu shay'in akbaru shahada ọlọ́run níbẹ̀ lọ wọn pé talẹ́ni tí fi jẹ́ni tí ó lè jẹ́rìí jù lọ kúlìlà bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ nàkùn ọlọ́ni rẹ̀ anábì sọ fún wọn in tó ń sọ òdodo ni tó ń sọ fún wọn sọ fún wọn yìí pé wù nídìí ẹlẹ́rìí kan tó tún tóbi ju ọlọ́wọ́n ọba subhana wa ta'ala lọ ọlọ́wọ́n ọba ti tó ní ẹlẹ́rìí láàrin mi àti yín wà ó hìyà ìlẹ́yà adal quran qurani tí mò ń kà fún yìí ọlọ́wọ́n ọba ó fi ran mi ọlọ́wọ́n ọba ó fún mi ní wáàyí rẹ̀ lè ń kùn bíhi wàmán balag nítorí kí n lè bá a fi ṣe ìkìlọ̀ ìyà fún yín àti gbogbo ẹni tí ó bá ti gbọ́ so ló fi jẹ́ pé gbogbo ẹni tí ó bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kò ní excuse mọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba kò ní excuse evidence ti wà establish lé lórí ẹni tó ṣe wípé ó ń ṣe zina ó ń ta tẹ́tẹ́ ó mu tí ó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pàwọn nǹkan yìí ó da ọ̀rọ̀ wípé òun mọ̀ pé kò da ò mọ́ tó bá dijọ́ ń gbéǹde alikiyama kò lè sọ yìí ń fọ́ lọ́wọ́ ọba kóró náà lọ òun ló fà tó fi jẹ́ pé àwọn ànábì ọlọ́wọ́ ọba iṣẹ́ tán wá ṣe òun náà ní kán kìlọ̀ ìyà fún àwọn èèyàn ìyà ọlọ́wọ́ ọba kán kìlọ̀ ẹ̀ fún àwọn èèyàn iṣẹ́ táwọn ànábì ọlọ́wọ́ ọba wá ṣe lórí ilẹ̀ kò ń ṣe wípé káwọn ànábì ọlọ́wọ́ ọba kán lè máa gbá àwọn èèyàn lójú òun ló fi jẹ́ pé tá a bá wọnú alukur'an àárí táwọn ànábì ọlọ́wọ́ ọba mọ̀ sọ fún àwọn tó ń ṣe wáàsí fún ipe ń béèrè owó kan lọ́wọ́ yín in ajira ilà alọ́lá ọlọ́run ọba ni ó san mí lẹ́sàn tí mò ń ṣe àwọn ànábì ọlọ́run ọba iṣẹ́ tí gbogbo wọn wá ṣe ni láti lè ṣe ìkìlọ̀ ọ̀yà fún àwọn èèyàn ni kò ń ṣe yí pé kán lè wá extort owó lọ́wọ́ àwọn èèyàn àbí kán lè máa gbowó lọ́wọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá sọ yí pé òun náà jogún ànábì ọlọ́run ọba n tó gbọ́dọ̀ máa sọ fún àwọn èèyàn òun náà ni pé ntọ́lọ́run ọba fẹ́ ni ntọ́lọ́run ọba ò fẹ́ ni ọ̀rọ̀ wípé ẹyin ọrọ tá a fẹ́ sọ yìí báwo èèyàn kan wí kò báwo èèyàn kan wí kọ́ là ẹni tó bá ti mọ̀ pé òun fẹ́ jíṣẹ́ ọlọ́run ọba tó mọ̀ wípé n tó bá báwọn èèyàn kan wí òun ó mọ tọ́jú ẹ pamọ́ kò láti olùpèpè sójú ọba olùpèpè sójú ọba yóò sọ bó bá ṣe rí ni èyí tó ta bó òun gangan fúnra yóò sọ jáde àwọn àyà kan nú bá fi bá anabi muhammad fúnra wí kò torí pé ọlọ́run wí kó mọ́ ká fáwọn èèyàn torí pé ọlọ́run ọba ti sọ pé wàhálà òtàkọ́wọ́lá àlẹ́yìn náà bá àdọ́lá àkàwìn ọlọ́run tó bá fi lọ dáadáa parọ́ kan máa wọ ọlọ́run ọba ni lẹ́ àkàdùnà mínú bíi yẹmín àwọn ọlọ́run ọba ó gbà mú lọ́wọ́ tún tó mọ̀lẹ́kọ̀tọ́ àná mínú wọ̀tín àwọn ọlọ́run ọba ó ge iṣan ọrùn rẹ̀ famamin kumin ahadina anu hajizin gbogbo èyí tẹ ẹjọ́ rẹ̀ rẹ̀ tẹ jẹ́ mọ̀lẹ́bí ẹni kò sẹ́ni tó lè gbàálẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala anábì ní ó ṣe bẹ́ẹ̀ bọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣe gbéṣẹ́ fún un náà ló ń jẹ èyí tó bóun wí ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé lè bá wọn wí èyí tó bá gbogbo àwọn èèyàn wí ó jẹ́ kán mọ̀ pé ọlọ́wọ́n ọba ń bá wọn wí so ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní wa wúhìyà iláyà adal qur'an ọlọ́run sọ fún mi pé qur'an yìí ọlọ́run ọba fi ran mi lè ondira kumbihi nítorí kí n lè bá a ṣe kìlọ̀ ọ̀yà fún yín ni wàmán balag àti gbogbo àwọn tí qur'an yìí bá dọ́dọ̀ wọn so ló fi jẹ́ pé gbogbo ẹni tí ó bá gbọ́ mẹ́sẹ̀gì ọlọ́run ọba kò ní excuse mọ́ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tí yóò gbọ́ àwọn nǹkan tọ́lọ́run bá bá ṣe léèwọ̀ tí yóò gbọ́ irú èèyàn bẹ́ẹ̀ tó bá dé jọ́ǹgbé ní alikiyama ọlọ́run ọba ó ṣe dánwò fún wọn yóò ṣe dánwò fún wọn lọ́tọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti gbọ́ evidence ti wà established lórí ẹni tó dẹ̀ ń bẹ láwùjọ tí wọ́n ti ń sọ ọ́ tán ti ń kéde rẹ̀ tó ń fọwọ́ de títí ò fẹ́ gbọ́ bí irú ìtàwọn èèyàn anábìnú alayhisalatu salam tí wọ́n ṣe tánábìnú fi pariwo sọ́dọ̀ ọlọ́wọ́n ọba pé wà ní kúlẹ̀mà dàáwùtúhùm ìrí ọlọ́wọ́n ọba ò bú ògbà tí ń bá ń ṣe wáàsí fún wọn wà ní kúlẹ̀mà dàáwùtúhùm litek firaláhùm jẹ́ àlù asọ́ọ̀bì àwọn fi àdá nìyìn gbogbo ògbà tí ń bá ń ṣe wáàsí fún wọn kán lè ba àràforíjì rí ọlọ́wọ́n ọba jẹ́ àlù asọ́ọ̀bì àwọn fi àdá ọmọ níka wọn n ó ti bọnu etí wọn jaalu asọ́bi ọ̀nfì àdánihim wọ́n tẹ́gẹ̀ ṣe òsè àbọ̀hùn ibi tí wọ́n máa fi mi ṣe èyẹ dé n ó tún daṣọ borí bákan náà ọ̀sọ́rù wọ́n tẹ́gbọ́rù stigbara ìlànà tán mú fúnra wọn yẹn náà ni wọ́n máa lè koko lé lórí òun náà ni tí wọ́n tẹ̀bà tì tí wọ́n láwọn ò fẹ́ gbọ́rọ̀ mi wọn fẹ́ gbọ́rọ̀ anábìnú alẹ́ sọlá tó sálám wọ́n ṣe fún nǹkan bíi náírà fifty years ni wọ́n fi take stand yìí àwọn díẹ̀ gẹ́gẹ́ bí ntọ́lọ́wọ́n bá sọ ipe wa ma amana ma hu ilà kọ́lì ọlọ́lá àwọn díẹ̀ náà náà gbà fún kíyàn ṣe wá sí fún hundred and fifty years káwọn díẹ̀ kó gbà fún olóbi jẹ́ pé àáfàá mi tó ṣe pé ọlọ́run bá dán òun wò pẹ̀lú pé wá sí tó ń ṣe àwọn èèyàn ò tẹ́tí sí àwọn èèyàn ń kọtí ikún sí yóò wá wò pé bó lòun ṣe fẹ́ darí àwọn èèyàn wá sọ́dọ̀ òun yóò wá mú òdodo yóò wá dami lù ú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ní kò dá yóò mọ fọwọ́ kékeré mu ipe kò sọ àwọn èèyàn ó lè mọ ọrọ́ tẹ̀lé ara ẹ̀ ló ń ṣe kò ṣẹ́ ní bọ́dì torí pé kí ni ọ̀rọ̀ ọlọ́wọ́n bó ṣe yí padà ìtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ́kalẹ̀ in tó ti ń bẹ lákọọ́lẹ̀ ni ẹ̀wọ̀n fẹ́ lísì sí mi wọ́n ni kọ́kọ́ ni wọ́kọ́lẹ̀ ni àkọ́kọ́ wọn lísì sí anẹ́ muhammad sallallahu alayhi wa sallam ìgbà tọ́lọ́wọ́n ọba sọ fún wípé ìrẹ muhammad sallallahu alaihi wa sallam sọ fún wọn pé wà wíhìyà ìláyà adalkur'an lè ń dira kùn bí wà mẹ́n balag alkur'an yìí ọlọ́wọ́n bá fi rán mi nítorí kílé bá a máa ṣe kìlọ̀ fún yín ni anabi ṣe kìlọ̀ ṣe kìlọ̀ ṣe kìlọ̀ èèyàn mẹ́rin ló gbà fún ọlọ́wọ́n bá subhana wa ta'ala sọnù aya mi nusratul furqan ọlọ́wọ́n ni wà kọ́ọ̀lì rasul òjíṣẹ́ ń padà ń sọ wípé ya rọ́b ìrẹ ọlọ́wọ́n bá mi o inna kawmi takadu adalkur'an máa jùrọ̀ àwọn èèyàn mi kùránì yìí wọ́n gbé kalẹ̀ wọn tẹ́tí ṣe kùránì yìí wọ́n mú lò ayal kùránì mi tún ilé tá a bá wo àwọn kẹta ń ka fún wa yìí ìnà káwọmi takadu adal kùránì mahjura àwọn èèyàn mi abandon kùránì yìí wà úhìyà iláyà adal kùránì li ń dira kúmbi alkùránì yìí ọlọ́wọ́ bá fi rán mi nítorí kí bá a máa ṣe kìlọ̀ fún yín ìnà hadal kùránì yahdi lílẹ̀ ti yẹ akọ̀wàmù alukurani yìí ọlọ́run ọba ló ń fi ní mọ̀nà lọ síbi yìí tó fi dáa jùlọ tó fi dúró déédéé jùlọ òun ló ń fi yàn mọ̀nà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn àyà tó sọ̀rọ̀ ń pa alukurani káwa mú kurani nísìn ká gbé e sínú ilé ká mọ wá kurani onígóòdù káàkiri ká mọ wá ìta alẹ́ márò ògiri káàkiri wọn kọ ayatul kursi wọn kọ kọ̀mplìtì náà kọ sáró ògiri alẹ́ mọ́ àìsúrátù yàsìn wọn lẹ́ mọ́ oríṣiríṣi gbogbo kò sínú mẹ́sẹ̀gì tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó mú wá ipe ká ṣe kùránì ká fi mọ dẹkọrétì ilé ká kọ kùránì sínú signpost kan àbí signboard kan ni ká wá gbé sínú mọ́ṣáláṣí àbí ká gbé sínú yàrá wa kò sínú mẹ́sẹ̀gì anábíwá muhammad sallallahu alayhi wa sallam mẹ́sẹ̀gì anábíwá muhammad sallallahu alayhi wa sallam ò ní pé kùránì yìí ẹ̀jẹ̀ á kà á ká mú un lò ká dúró tì òun ló fà á tó fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ nú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń bẹnu sọ ibukhari bákan náà sọ̀hìn muslim sun abidawood àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tirẹ̀sìn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní almuminu lẹ́bi yẹ́kra olùkùrán wọ̀ya amalubi mumini musulumi tóun máa ń ka kurani wọ̀ya amalubi ó dẹ̀ máa ń ṣiṣẹ́ pẹ̀lú kurani anabi sallallahu alaihi wa sallam ó ní kẹ́lẹ́ òtúrú Ja ó dẹ̀ gẹ́gẹ́ bí èso kan tí àwọn lárúbá máa ń pè ní òtòrójà eléyìí òun náà ni tí àwọn èèyàn máa pè ní citron anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní èso yìí ríhọ àtọyébọn tán bá mú dání ẹni tó mú dání tó bá wà lẹ́gbẹ̀ẹ́ wa a máa gbóòórùn tó da wọ́tọ́ àmúwá tọ́yì tẹ́ ẹ bá tún wá mú èso yìí tẹ́ ẹ jẹ́ abẹ́ mú anamisọ́lá asalam ní ẹ̀ gbádùn rẹ̀ dáadáa náà test yẹn tó dáa ni bóorùn rẹ̀ ṣe dáa anabi ni sọlá asalam pé mùsùlùmí ti máa ka kurani tó ń ṣiṣẹ́ pẹ̀lú tó ń bẹnu alukurani àpèjúwe rẹ̀ lélẹ̀ tó fi jẹ́ pé à ń ka kurani iṣẹ́ olóore ni ṣùgbọ́n tó ju káka kurani lọ òun ni ká ṣiṣẹ́ pẹ̀lú tó ń bẹnu ẹ̀ anabiwa muhammad sọlá sọ wa ń tẹ̀síwájú ó ní wàlmúmínú lẹ́dí láyé kára alukurani mùmíní tóun ò mọ kùránì ká bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ alasanle kí ó torí pápá ń náwó alẹ́ gbani tó bá gbé kùránì fọ́pọ̀lọpọ̀ lónìí pé ẹ bá wa ká ẹlòmíì ò mọ̀ ká bó tiẹ̀ jẹ́ wípé yẹn náà ò bá a mu tó gẹ́gẹ́ bí mùsùlùmí mùsùlùmí tó ṣe wípé ó lè ka oríṣiríṣi èdè ó gbọ́ haúsá ó gbọ́ yorùbá bẹ́ẹ̀ ló gbọ́ english ó gbọ́ portuguese ó gbọ́ german ṣùgbọ́n kò lè ka kùránì tán bá gbé e lé lọ́wọ́ ó túmọ̀ sí pé èyàn òṣìṣẹ́ dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n ká tiẹ̀ wá léyìn ò máa ka mùsùlùmí tí ò mọ kùránì ká kí lẹ́sẹ̀ rẹ̀ wájú ọlọ́run anabi muhammad sallallahu alaihi wa sallam ó ní alimuminu lẹ́dí láyé kra olùkùrán wàyà amalubihi mùsùlùmí tí ò mọ kùránì ká ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ pẹ̀lú kọ́ńtẹ́ǹtì kùránì anabi sallallahu alaihi wa sallam ní katamra ó rẹ̀ gẹ́gẹ́ bí èso dàbí dùn ni tó ṣe pé láàrin halá èso dàbí dùn tẹ́ bá mu dání ẹ̀ lè gbóòórùn rẹ̀ ṣùgbọ́n wà tó àmú wa tó yìí tẹ́ ẹ bá fi lè jẹ́ tẹ́sítì rẹ̀ da tẹ́ ẹ bá jẹ́ tẹ́sítì rẹ̀ da ṣùgbọ́n tẹ́ bá lẹ fẹ́ fòórùn dá ẹ̀ ní tètè ẹ̀ lẹ́gẹ̀tì ẹ̀ àpèjúwe mùsùlùmí tí o mọ kùránì kanu ṣùgbọ́n ó ṣiṣẹ́ pẹ̀lú kùránì òun mo fi sọ wípé ká ṣiṣẹ́ pẹ̀lú kùránì ó dáa ju pé ká mọ kùránì ká nìkan lọ torí pé àpèjúwe méjì tí anabi fẹ́ mú wá ń sìn àbí ká lápèjúwe kan tó tún fẹ́ mú wá ká gbọ́ nǹkan tó sọ anabi sọ allah asalam ó ní wàlfàjìrú nínú ẹgbàá wa mi wàlmùnáfikù lẹ́rìí yẹ́kara olùkùránì pòkí èèyàn tó ṣe yí pé mùsùlùmí tó já pòkí tí ò ṣiṣẹ́ pẹ̀lú tó ń bẹ nínú alukur'an ọ̀tọ̀ ní tí kur'an sọ ọ̀tọ̀ ní tó ń ṣe àbí mùnàfìkì tó ṣe yí pé kò ṣiṣẹ́ tí ó ń ka kurani anamisọ́lá asalam ni wàlfàjìrù lẹ́dí yẹ kàrọ̀ kuran kàrọ̀ ìhánà anamisọ́lá asalam ni mùsùlùmí tó jẹ́ pòkì tí ó mófin ọlọ́wọ́ bá lò àbí mùnàfìkì tí ó mófin ọlọ́wọ́ bá lò ṣùgbọ́n mọ́ ń ka kurani dáadáa àwọn bá subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa àwọn mùnàfìkì oníwó wa kírun gbà mí ṣùgbọ́n irun wọn náà ni wà mi ìlà sọ́lá àti kọ́ ọmọ kùsàlà òròjú náà fi máa wá ń kírun ó lè gbọ́kọ́ pèrún kó ṣe pé kó jòkó kalẹ̀ gẹ́gẹ́ bí tánà ìgbà muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ ń pa àwọn èèyàn tó yẹ pé irun àlásàrì wọn ní tètè kí ohun tó wáá di kórun fẹ́ wọ̀ yóò wá kórun fẹ́ wọ̀ yóò wá sáré dìde yóò lọ kí pé kórun tó wọ̀ kóhun kí anam sallallahu alaihi wa sallam ó ní tilka salatul munafik báwọn munafik ṣe máa ń kírun nìyẹn ìyá jilis ìyá rikobu shams yóò jòkó lẹ́ni tó ń wo oòrùn pé ṣó ti fẹ́ wọ̀ hata ìdàkánẹ̀tì bẹ̀yìn kọ̀rọ̀nẹ́ ìṣòyìtàn ìgbà tó bá rí i pé oòrùn ní ó ti fẹ́ wọ̀ tán kọ́ọ̀mà yóò dìde fanakọ́ra arba yóò wá kí irun àlásáré yóò sáré kí n ráka mẹ́rin láyé kúrò láà fi haila kọ́lìlà kò ní lè rántí ọlọ́run ọba nínú oòrùn yẹn anamsa allah asalam bí irun munafiki ṣe rí nu munafiki in ń ṣe in ṣe pé yàtọ̀ sí in tó ń bẹ́nu ẹ̀ ni munafiki kò ní ìgbàgbọ́ nu ọlọ́run ọba kò ní gbàgbọ́ nu anẹ́ muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ kò káàkún ṣùgbọ́n yóò máa kírun àbí kó máa ka kurani nítorí pé kí ni ó ń sáfúsọ lẹ́nu àwọn èèyàn kò fẹ́ jẹ́ kárí tòun rò munafiki tó ń ka kurani kí lánàá muhammad sallallahu alaihi wa sallam sọ ń parẹ́ anẹ́ muhammad sallallahu alaihi wa sallam ó ní karùn-ún ó dẹ̀ gẹ́ bí ewé kan àbí fúláwà kan tí a mọ̀ sí rẹ̀ òun náà ni tí àwọn olóyìnbó àmọ́ pè ní basil anabi sallallahu alayhi ó ní ewé yìí ríhu àtọ́yé tẹ́ ẹ bá ń gbóòórùn ẹ̀ wà àmúhàmùrù ní ntòkòrò ni so ẹni tó bá wo mùnàfìkì yóò mistake ẹ̀ fẹ́yàn gidi ẹ pé àwọn ah, máa ń kírun o àwọn ah, máa ń ka quran dáadáa ni ti quran sọ ọ̀tọ̀ ni tó jáde ọkàn ọ̀tọ̀ ni tí kùránì sọ ọ̀tọ̀ ni tó ń ṣe tó bá dé àárín àwọn aláwo wọ́n jọ ń gbé gbogbo ẹ̀ náà ni bó dáàrin àwọn ẹlẹ́bọ ọjọ́ ń gbé gbogbo ẹ̀ ni yóò bá wọn kọntribútù síbi bí ọ̀rọ̀ awó ṣe sọ̀ksídì yóò bá wọn kọntribútù síbi nǹkan àwọn ẹlẹ́bọ yóò dẹ̀ tún wá sunu mọ́ṣáláṣí náà wọ́n jọ kírun in fact ni ó lè mú kúránì kó fi dẹkọrétì ilé débi pé ẹni a ah, masha allah ẹni yìí ni a ah, ah àwọn àwọn ọjọ́ọ̀lẹ̀ fún islam ṣùgbọ́n òun ló máa ń tó ń ṣe ń kọ̀rọ̀ anabi sọlá asálàm ní àpèjúwe munafiki tó ń ka kurani kalhamdola ó dà gẹ́gẹ́ bí karihana ó dà gẹ́gẹ́ bí èso fúláwà rihana ni tó ṣe pé ríhu àtọ̀yẹ òórùn tó dalẹ̀ ẹ̀ máa rí appearance munafiki tẹ́ ẹ bá rí ń jòkó ẹ ní masha allah àwọn tó ń gbìyànjú àwọn náà ń gbìyànjú ṣùgbọ́n kí ni tó àmúhàmùr tẹ́sítì ẹ̀yìn tó burú ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó tún wá ń tẹ̀síwájú ó ní wàlmùnáfíkì alẹ́dí láyé kara alukur'an àwọn munafiki kan bẹ àwọn gbópọn tiwọn ọ̀rọ̀ pàǹkà kur'ani ò sínú gbèsè ayé wọn ó lè mọ kírun o ṣùgbọ́n ká láń jó pàǹkà kur'ani ń òun ò ní fi yẹ kò ní ṣe yẹ kún anabi sọlọ asalam ni àpèjúwe tiẹ kalhandola ó dà gẹ́gẹ́ bí èso andola ni òun náà ni bàrà bàrà èyí tí wọ́n kó ẹ̀gúsí jáde nú ẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam onítẹ̀ balẹ̀ fẹ́ jẹ́ bàrà ní anabi sallallahu alaihi wa sallam ní rihuwa lárihala kò lóorun bákan náà wà tó àmúhàn xabi tẹ́ balẹ̀ jẹ́ bàrà anabi sallallahu alaihi wa sallam ní tẹ́sítì ẹ̀ èyí tó ṣe wípé ó burú ni làwọn yorùbá mọ sọ yìí pé ó korò ju bàrà lọ kí la fẹ́ ló bi eléyìí níta gbọ́dọ̀ gbìyànjú ni ká wà ní gúrúùpù méjì tánàbí kọ́kọ́ dárúkọ kájẹni tí ó mọ kakurani lákàtúnká tí ó mọ ronú sí tí ó mọ bèlọ ààrẹ èwo láti múṣẹ èwo láti múṣẹ torí pé tá a bá mú kurani lápéjú tá a ṣí ọ̀rọ̀ pé má ṣe zìnà ó ń bẹ́ ń bẹ́ ọ̀rọ̀ má jalè ó ń bẹ́ ń bẹ́ má ta tẹ́tẹ́ ó ń bẹ́ ń bẹ́ má gbowó èlé ó ń bẹ́ ń bẹ́ má gba bíráìbù ó ń bẹ́ ń bẹ́ má ṣe bọ pẹ̀lú ọlọ́run ó ń bẹ́ ń bẹ́ àwọn nǹkan tá a lè pè ní méjọ́ ẹ̀ṣẹ̀ inú àdìsí kọ́ láti máa wá káàkiri gan inú kùránì tá a gbé dání náà láti máa rí àwọn nǹkan tó jẹ́ méjọ́ ẹ̀ṣẹ̀ tó yẹ ká jìnà sí má jowó ọmọ òrukàn àti gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń bẹnu alukur'an ṣùgbọ́n lónìí àwọn nǹkan wọ̀nyí làwọn èèyàn tẹ̀rì sínú ẹ̀ tí àwọn àfa àtẹ̀ńṣe wá sí ò lè sọ fáwọn èèyàn tí wọ́n mọ tijú àti sọ bóyá torí pé ń rówó kan gbà lọ́wọ́ olówó kan àmọ́ rí nǹkan kan jẹ lọ́dún èèyàn kan wọ́n mọ justify àwọn ìwà pátipàti táwọn èèyàn ń ṣe ẹni tó tẹ̀rì sínú ẹbọ àmọ́ justify ẹbọ rẹ̀ fún alóńṣáájú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan yìí mùsùlùmí tó ń ka kuraani tó ń dúró ti òfin rẹ̀ àpèjúwe rẹ̀ ní tánàbí mu wáyé mùsùlùmí tó yẹ pé kò mọ kuraani ká ẹ àìmọ kuraani kò ní ká mọ lóun tó ń bẹ́ẹ̀ nú ẹ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ṣe é débi pé èèyàn kò ní fẹ́ ní excuse mọ́ ẹ àwọn ògbọ́n lárúbáwá ni ó ṣáà gbọ́ yorùbá tó bá gbọ́ yorùbá wọ́n ti tú kura ni wọ́n tú ìtumọ̀ rẹ̀ sí èdè yorùbá mọ̀ ká ẹ english lèmi gbọ́ wọ́n tú síbẹ̀ german mo gbọ́ wọ́n tú síbẹ̀ portuguese mo gbọ́ wọ́n tú síbẹ̀ hausa mo gbọ́ wọ́n tú síbẹ̀ iye èdè tí wọ́n tú ìtumọ̀ kurani sí lónìí èdè tó pọ̀ ni nítorí pé kí ni ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ́n wúhìyà iléyà adal qur'an ìrì anábì sọ fún pé qur'an yìí ọlọ́wọ́n ọba fi rán mi iṣẹ́ lè undira kun bihi waman balag kó máa jẹ́ ìkìlọ̀ fún yín àti gbogbo ẹni tí information rẹ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ ìtí qur'an wà fún nu bí n kálukú wa bá ṣe wá ń mú òfin alukur'an ṣe sí bẹ́ẹ̀ la ṣe súnmọ́ ọlọ́wọ́n ọba sí àníìdí rẹ̀ kẹ́kọ̀ọ́ máa tàn wá ipò wọn fún wa níṣẹ́ kan tá a fà ní sábà ti fa iṣẹ́ yẹn à ń súnmọ́ lọ́wọ́ ni iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ fà òun náà ni pé n tó ń bẹnu alukura ni mú lò gbogbo àwọn nǹkan míì tó máa ń sọ pé òun ṣe lẹ́yìn ìgbà yẹn subhanallah alhamdulilayi ló ń ṣe lẹ́yìn gbogbo àwọn yẹn ni àwọn náfìlà ni wọ́n ojúlówó gangan òun ni tó ń bẹnu alukura ni ní àwọn àṣẹ àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó yẹ ká jìnà sí ká jìnà sí wọn àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀ràn yẹn kárí pa mójútó torí pé ọlọ́wọ́n bá subhana wa ta'ala tó sọ alukur'an kalẹ̀ n tó sọ ni pé iná hada alukur'an kur'an yìí yahadi lílẹ̀ ti akwam ó ń fìyàn mọ̀nà lọ síbi tó fi dúró déédéé jù lọ ni kò sọ yìí pé kur'an yìí n tó bá wù ẹ́ o lè gbà n tó bá wù ẹ́ o lè mọ́ gbà òun ni olóòfin jẹ́ pé nǹkan tó máa ń ba nínú jẹ́ ti panilẹ́kún òun ni kárí ẹni tó pèrè ẹ̀ mùsùlùmí yóò máa kọ̀ ń pé àṣà yorùbá àbí àṣà haúsá kan àbí àṣà àlù kan àbí constitution àlù kan yóò mọ compare mọ mọ alukur'an wàláhì àìmọ̀kan àti òmùgọ̀ tó dópin ni tó bá sọ fún ọ yí pé kọ́ọ̀lá lá ọlọ́wọ́ bá sọ mọ́ sọ fún èèyàn wípé bọ̀tínú àṣà àwọn bàbá àwọn tá bàbá àbínú constitution nàìjíríà tani ní nàìjíríà ṣé òfin tí àwọn ọ̀mù ti kóra wọn jọ tí wọ́n ṣe ó wàá gbé lórí òfin tí ọlọ́wọ́ ọba tó dẹ́ ó gbélé lórí eléyìí ni situation yẹn lomi tó ń pèrè mùsùlùmí lónìí nítorí wọn bá ní nahadà alukur'an yahadi lílẹ̀ tí a kú am alukur'an yìí fi hàn mọ̀nà lọ síbi tó fi dáa jùlọ tó fi tọ́ jùlọ kò ń yẹn nìkan ọlọ́ni wọ̀nyí bá ṣírù mímí na lẹ́dí na yà àmàlú na sọ́ọ̀lì hàt àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n ń ṣiṣẹ́ dáadáa tán ṣiṣẹ́ tọ́ ọlọ́run ọba ní kí quran ní kó máa jẹ́ nǹkan tí ó máa fún wọn ní ìró òdùnnú annalahuma kabira ipe wọn á ní ẹ̀sán tó tóbi wájú ọlọ́wọ́n ọba kò ń ṣìyẹn nìkan wà á nà lẹ́dí nà láàyò mìíràn nàbí àkírà àwọn tí wọn nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí nípa pé kí ni àtẹ̀dínà aláhùnmá àdábàn àlèmá ipe àwọn ọlọ́wọ́n ọba àti palẹ́sì kalẹ̀ fún wọn ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́lẹ́ o ọlọ́ni tí kùránì ṣe ni ẹni tí ò nígbàgbọ́ nínú ọjọ́ kan yìí ẹni tó ṣe pé òfin ọlọ́wọ́ bo òjọ́ lójú ẹni tó ń gbé òfin èèyàn ọ̀rọ̀ èèyàn ọ̀rọ̀ èèyàn lásánlásán tó ń gbé lórí òfin ọlọ́wọ́n ọba kúránì ń sọ fún wípé kí ni ìyẹ́ ẹlẹ́tẹ̀ elérò ń bẹ fún èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ tí kúránì ń ṣe láàrin wa nìyí ṣùgbọ́n kákan wo yí pé báwọn àfáà kan ṣe pírẹsẹ́ǹtì ẹ̀ fún wa à ń sọ ọ kalẹ̀ àmọ́ bí ó wà lókè tẹ́lẹ̀ náà fi ń sọ ọ kalẹ̀ a ní o ka kúránì kó mu tó ń bẹnu ẹ lò tó o bá máa ká wá èyí tó ṣe pé wọ́n translate sí èdè mi joko create bó ṣe twenty minutes in a day láti lè máa fi wòfin ọlọ́wọ́n ọba tó ń bẹnu alukurani kó owó bólókù sí ṣùgbọ́n n tó ba nínú jẹ́ púpọ̀ ó ní wípé ẹlòmíì ẹ̀rí kò rí kakun fún gbòòrò nǹkan báyìí yóò ra paper punch yóò ra vanguard yóò ra guardian yóò ra gbogbo yóò ra tribune yóò ka àwọn nǹkan tí ó jòkó ni ó lè lo two three hours tí ó mọ wele kò ronú rí ipa wípé kò ń tiẹ̀ kọ́ bọ́n ṣe ń ka kùránì ní èdè lárúbáwá bí ò bá tiẹ̀ wá ṣe yìí o àwọn kùránì tí wọ́n tú ìtumọ̀ rẹ̀ sí èdè tó gbọ́ ṣebí english ló fi ń ka vanguard ni wáyé tí ò lè lo english yẹn náà kó fi ka translation kùránì ni láti lè mú lò ẹni tọ́lọ́wọ́n bó o bá fún ní mọ̀nà tí ò fi ìmọ̀lẹ̀ sínú ọkàn rẹ̀ kò sẹ́ni tó lè ṣe é so ló fi jẹ́ wípé ká gbọ́ alukur'an yìí ká dúró tì í kọ́lọ́mọ bá subhanahu wa ta'ala ki ó ṣàánú wa ntí kur'an wà fún òun náà ni ká kà á ká mú lò ká túnra wa ṣe ká fi fọra wa mọ́ ntí kur'an wà fún ni kò ń ṣe yí pé ká fi tanra wa ibi tí àwọn àfáà míì tí wọ́n yẹ pẹrẹ kùránì dé yóò kọ́ sílé olówó yóò lóun ṣàdúrà ń bẹ́ Eh, ẹ awasile yín gbàtà àbá yín lé akakáfì akayasin asọkùránì kalẹ̀ definitely òun náà ti mọ̀ pé àtẹnujẹ ló ń ṣèyàn káàkiri folówó sáyé tiẹ̀ kí wọn náà dúró sáyé titiẹ̀ tó bá ṣe pé nǹkan tí ó mú ẹ nídìí ẹ òun ni tó fún ẹ ní ní oníjó lè sòdodo fún mọ́ ọ̀rọ̀ pásáyé tiẹ̀ náà kí wọn náà kó dúró sáyé titiẹ̀ pátì sáyé rẹ̀ ṣùgbọ́n kó wo ipò kẹ́ ah, àwọn tá à ń gba nǹkan lọ́wọ́ wọn nìyí wọ́n wà máa ṣe àwọn nǹkan tí ó bá mú ó wá opó fẹ́ṣẹ̀ wọn rárá fi ṣe àfáàyù lẹ̀ lọ́wọ́ṣẹ́ mi ṣe ó bẹ́tà ju pé kí ni kálá afẹ́ jíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n wọn ta afẹ́ jíṣẹ́ ọlọ́run ọba fún ààrẹ dí àti sọ tó yẹ ká sọ fún wọn anabi muhammad sallallahu alayhi wa sallam ó jíṣẹ́ ọlọ́run ọba bó ti tọ́ àti bó ṣe yẹ bẹ́ẹ̀ làwọn sàábé tó ṣe wípé wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ wọ́n jíṣẹ́ ọlọ́run ọba bó ṣe yẹ kí wọ́n jẹ́ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala ebi tí ẹnì kọ̀ọ̀kan wa tí a kò sí kọ́lọ̀ wa kò ṣe àtúnṣe wa kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa náà kó fi òdodo wa ní òdodo kò ṣe rọrùn fún wa láti tẹ̀lé وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك